الحمد لله الحمد لله الذي بعفو عين قلوب العباد يصرفها كيف يشاء احمده سبحانه وتعالى واشكره واشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير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 فاسأل الله تعالى أن تزلقوا الإيمان في قلوبكم وأنه الشيخ الألباني رحمه الله في فهم وقد سمي القلب قلبا لسرعة تقلبه وشدته وقد وصفه رسول الله صلى الله عليه وسلم بقوله لقد ابن آدم أكثر تقلبا من قيل تجمع في ولا أخرجه ابن أبي عاصم في كتاب السنة وكما كان عبد الله بن عمرو بن عاص رضي الله تعالى عنهما أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول إن قلوب بني آدم كلها بين أسبوعين من أصابع الرحمن كقلب واحد يسبقه حيث يشاء ثم قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل القلوب صل قلوبنا على طاعته رواه مسلم عباد الله فإن هذا الصلاة الإيمان له أعراض ومظاهر متعددة منها ما يلي الأول الوقوع بالمعاصي وارتكاب المحرمات ومن العقوبات ما يرتكب معصية يسر عليها وكثرة العقول بمعصية يؤدي إلى تحولها عادة معلومة ما يزول وقف أن لقيت المنية حتى يقع العام في بالمداهرة فيها ويدخل في الحديث النبوي حيث يقول كل أمة معافى إلا المجاهدين وإن من المداهرة أن يعمل وجه بالليل عملا ثم يصبح وقد الله ويقول يا فلان عملت ببارحة كذا وكذا وقد مات يستره ويبدو يصل ذكر الله عنه رواه البخاري ومنها الشعور بقسوة الخلق الموقف النفسي وضعف القلب القاسي لا تؤثر في موعظة الموت ولا ولد الأموات ولا ذكر تأثير وربما حمل الجنازة بنفسه ووعى بترابه ولكن سيره

الجماعة ثم صلاة الجمعة وقد قال رسول الله صلى الله عليه وسلم لا يزال قوم الآخرون من الصف الأول حتى يقلبهم الله في النار رواه أبو داود ومن مطالب الإيمان بعد الله في خطته وعدم تعبد بآيات القرآن والقصة من ذكر الله وقد وصف الله من الذكر بقوله ولا يذكرون الله إلا قليلا ومنها الشر والبخل قال عليه الصلاة والسلام إياكم والشح فإنما على ما قبله بالشر أخرجه أبو داود ومما رواه الإمام بن سعيد أن رسول الله صلى الله عليه وسلم قال لا يستلو سوء الإيمان في قلب عبد أبدا ومنها إيمان الله احتقار المعروف وعدم الاهتمام بالحسنات الصغيرة وعدم الاهتمام بقضايا المسلمين قال النبي صلى الله عليه وسلم إن المؤمن من أهل الإيمان بمن سكرات من الجبل يعلم المؤمن بأهل الإيمان كما يعلم الجبل بما في رأسه أخرجه أحمد في مسنده ومنها عباد الله التعلق بالدنيا وسلف بها وأن يقول الإنسان ما لا يفعل يا أيها الذين آمنوا بما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون سورة الصف الآية الثانية إلى الثالثة أقول قولي هذا وأستغفر الله ولكم ولسائر المسلمين adúgbò fún ọlọ́run ọba ọba ọlọ́pẹ́ ọba tí ọpẹ́ yẹ ní gbogbo wà pátá ọba ìlétò ọba tó jẹ́ pé òun ni ó darí wa ọba tó jẹ́ pé òun nínú ọlá rẹ̀ ó tún tẹ́ wa kù tí a tó fi bẹ ní jímọ̀ lónìí àtẹlọ́wọ̀n tó há lówó gàdá jímọ̀ lónìí ọlọ́run àti láti mọ̀ bẹ́ẹ̀ kọ̀ ọ̀kan wa ọ̀pọ̀lọpọ̀ ìjọba ti láyé ọlọ́run kó ká nígbà tó ọ̀nà àgbà ọlọ́run náà ló gbọ́ ẹ̀. ọba fẹ́ kí àwọn ọkọ̀ fẹ́ kí ọba ìní ẹ̀ lọ́jọ́ gbogbo ọjà àwọn ẹ̀dá pátá láàrin ìta méjèèjì náà ló wà ó máa ń tó bá ti wù ú ni. ọlọ́run ọba yìí ọba tó tó yìí ni ọba tó tó tó fẹ́ fún ni ọba tó tó fi òkú fún ni orí kò wù lọ́ba olóko wù lọ́ba ọlọ́pẹ́ ayinlọ́wọ́ ọba tó fẹ́ ti tọ́ ti tẹ́lẹ̀ ń jẹ́ tiẹ̀ àwọn àtúntò bọ́lọ́ ó tẹ̀lé pé ìdúpẹ́ gbogbo lè dúpẹ́ pátá kò sí ìtẹ̀kẹ́ ní wọn lọ́wọ́ ìgbà ìwé gbogbo aláìwé pátá kò sí ìtẹ̀kẹ́ ní wọn lọ́wọ́ mo jẹ́ ní pé kò sí ọba ìta kúrò lọ́dọ̀ ní kò ní kò ní kí títí àwọn ìjọba tá ń lò tí a bá ní nígbà àkọ́kọ́ láàbò nígbà àdéhùn nítorí wo ò lè dá sí àbíkú olólùkú lọ́wọ́ ní ìgbóṣàpá ìròyìn ọlọ́wọ́ bá àdéhùn ọ̀la ọlọ́wọ́ bá ń ṣe ìjọba nítorí ìjọba ṣoṣo rẹ̀ ni tọ́ba yẹ pé ọlọ́wọ́ bá àdéhùn ọ̀la ti ní ọ̀kan gbogbo yìí tọ́ba yẹ pé bẹ́ẹ̀ ní gbogbo àwọn ẹ̀dá náà bá láàjọ tuntun ni ló fi àlọ́ tó máa ìpẹ́jẹ́ ìdìbò kò fẹ́ lọ́wọ́ máa tàbí kọ́ ní ogún nìkan wọ́n máa tó o lórí gbà wọ́n pọ̀ náà wọ́n rí dé èyí akókó ìtẹ́lẹ̀ kan ogún wọn máa ń dá sí i. gbọ́dọ̀ wọn bá lè wọ́n lá pẹ́ kó omi yìí ó lé sóòrò àti sẹ́lọ̀ òun nìkan lọ́kàn tó tó gbogbo òṣèlú ọ̀sẹ̀ ní tí ọ̀sẹ̀ bá dúró òsùn ọ̀bẹ ṣe báyìí ọ̀bẹ lọ́sùn báyìí àti ẹlásẹ̀ ní ọ̀pá ìyí tó ṣe bọ́sẹ̀ yóò máa ti lóye gbogbo jíjẹ́ ẹ̀yìn òun ẹ̀ka lóye yóò ṣí wọlé nínú ọba ayé ni ọba apani wọ́n wà hàlẹ́ àbúrò ṣe ìkọ̀lì ọba alágbára lóye gbogbo ni. ọba yìí òun náà ló kú wá ẹni tá a jẹ́ yìí tí ìta tọ́jú wà nínú àwọn sáfẹ̀ sọ̀rọ̀ bọ́ọ̀ wà lẹ́sọ̀lá òun ló rẹ̀ níbẹ̀ ìyẹn ló ń jẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ bọ́ọ̀ wà lẹ́sọ̀lá ọlọ́run bá níbẹ̀ rẹ̀ ọwọ́ akọ́wọ́ ara rẹ̀ ọkọ̀ àbọ̀bá àdégbà Muhammad sọ̀rọ̀ wà lẹ́sọ̀rọ̀ ó kí ó wà lẹ́bi sọ́rọ̀ ara rẹ̀ tí a bá ní ń pè ó bí àṣẹ wa láyìlá ìlọ́gbọ̀ a máa fi àṣẹ wa ẹsẹ̀ fún mi Muhammad sọ̀rọ̀ wà wà wà yóò fẹ́lẹ̀ àwọn ẹ̀wọ̀n ẹgbẹ́ ìpínlẹ̀ lórí akọ́jú wa àyíjọ́ kan wa olórí wa àlejò Muhammad sọ̀rọ̀ wà wà yóò fẹ́lẹ̀ ẹrú sí ọlọ́run òjì sí ọlọ́run ẹni tó mọ ẹni tó ti tọ́ lọ́wọ́ bá ní tí ò ń pàṣẹ pọ̀ kan nú ẹni tó sàlàyé gbogbo bọ́lọ̀ bá kéré lọ́wọ́ lọ́lẹ̀ tọ́kọ́ àdìgbò àbọ̀lùkọ́ yẹ ní àníwá Muhammad sọ̀rọ̀ wá wà lè wọ̀ káà àtúwà púpọ̀ máa tẹ̀sí adáwọ̀ láyé ni òun náà ti ní agbọ́dọ̀ wá tó bá kúkà sí àná òun ló fẹ́ ìdè nínú àwọn òṣìṣẹ́ ṣùgbọ́n òun àtúwà gbogbo wọn pátá tó bá dọ̀gbà àwọn àlẹ́ ẹ̀ àwọn ọ̀lẹ́yìn ẹ̀ ẹ̀yẹ sáré pẹ̀lú tí ń tọ́ ìyá rẹ̀ ìṣe àdébí tọ́ pẹ̀lú ọ̀rẹ́ tó dáa títí lọ́dọọdọ́ àti òbí ìyẹn ń sọ wọn wọn lò ìdọ̀ ọlọ́pàá tó wà ní kọ̀kọ̀ àfihàn gbangba ẹ̀já bẹ́ẹ̀ ọlọ́run tó tó àfikún sí yẹn èyí ò lè máa kó lólo ọlọ́run bá tún máa ń fọ́tò àgbà ayé àtẹ́wọ̀n twenty one ó ní oúnjẹ yóò lè máa kó lólo ìtẹ́kùnlọ́ àwọn kó lóko ẹ̀ àwọn ọ̀rọ̀ tó dáa tó dáa ni wọ́n á sọ jáde lẹ́nu ọ̀rọ̀ tó tí ọ̀rọ̀ yìí bá mi ilé ẹ̀ wọ́n máa sọ jáde torí pé ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù àjọ kan ìbẹ̀rù ọlọ́run ọba ìbẹ̀rù ọ̀rọ̀ ìbẹ̀rù ọlọ́run ọba ó ń bẹ̀rù ìṣe àwọn ni wọ́n máa rí ọ̀rọ̀ tí ìyẹn tó jáde fi áàbọ̀ fi ẹ̀sẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọ̀sọ̀ yìí torí pé bẹ̀rù ọlọ́run máa ń bẹ nínú ọ̀rọ̀ ẹni tí mo pa ayé tí màá tó pa ayé ọ̀rọ̀ akúrí ayé fóònù lẹ́yìn bá jọ àdúrótẹ̀ ní ìdílé ọ̀rọ̀ bá ti ṣe ẹni tó lè pé lọ́kà rẹ̀ ó ń ta ìmọ̀ iye ọlọ́run nínú ọkà rẹ̀ àdúrótẹ̀ kúrò ní tí òdílé ọ̀rọ̀ bá ní bẹ́ẹ̀ láwọn wá ní àwọn òdílé oríṣiríṣi tó ta kó ní jẹ́ ìgbèrú ọlọ́run ọlọ́run bá ó ń bá ọlọ́run bá rẹ̀ ó ní òun kí ẹ iṣẹ́ yóò ṣe iṣẹ́ ìbámu iṣẹ́ tẹ́ ẹ máa fẹ́ lọ́wọ́ pàdé tó wọ́n fi ẹ̀ máa ṣe owó wa fi àwọn ẹ̀sẹ̀ yìí jì ní lórí tó ń bẹ ní yóò tó bá tẹ̀lé tó lọ́wọ́ àǹtà lẹ́bí ọkọ̀ lè má àgbà bá wò ná àwọn ìmọ̀ olúwa ní gbogbo ẹ̀ fẹ́ ara tó máa ti pèsè ètò pọ̀ o ní ìgbọ́dọ̀ fún ìgbọ́ lágbára ẹ̀ ẹ̀ ìṣiṣẹ́ ìgbàgbọ́ ìṣẹ̀sí wọn yàpọ̀ ètò ìgbàgbọ́ máa ń lékún ìgbàgbọ́ àmà tí yẹn bá fi tẹ̀ sọ̀rọ̀ nǹkó èyí náà jáwò tí yẹn bá fi gbìyànjú tó jẹ́ pé ó fi ìdí kọ́ máa fi sọ̀rọ̀ ní gbogbo ọ̀pá yóò máa rí pé kí wọ́n fi ìṣe ìgbàgbọ́ rẹ̀ rẹ̀ fún ara rẹ̀ yóò máa mọ̀ pé á ọlọ́run ọba máa ti òun orí tí àwọn olùmọ̀ wọ́n ti ká pọ̀ pé àwọn àtìkọ́lọ́kọ́ bá bá ti torí tí tọ́wọ́ bá ní ọrùn fún yẹn sí yẹn àti bọ́ọ̀ bá ní ilé yẹn bákan náà ní kí jẹ́ ìgbàgbọ́ ìyá ń kó fún wa yá dọ́rùn fún wa lẹ́sẹ̀ nítò ìgbàgbọ́ a máa lẹ ìgbàgbọ́ a máa lọ́lẹ̀ ìgbàgbọ́ a máa dínkù látara ẹ̀sẹ̀. torí pé nígbà tí ẹ bá ti jẹ́ ìdí iṣẹ́ yóò lè máa mọ̀ pé ọlọ́pàá bá ń kó ìlà òun. torí pé ìdíjọ́ náà máa jẹ́ ọmọ yẹn òun náà bákan náà ni pé ìkórìíra ọlọ́run bá àti ìdíwọ́ ọlọ́run bá tọ́ka nínú ọ̀sẹ̀ ìbámu tọ́ka nínú ìlẹ́ ìbámu ìṣẹ́ ọlọ́run bá tó nínú. bí a bá ń sọ nípa ilé ìgbàgbọ́ nípa ilé fún ẹ̀ tàbí nípa kíkù ìkákánì tó so papọ̀ mọ́ ọkàn. lórí pé ìgbàgbọ́ òun náà ní ìkákọ́ ilẹ̀ sínú ọkàn tí a mú gbé jáde tí a láti ìdí ó ní ní ìmọ̀lẹ́ náà yàtọ̀ fi iṣẹ́ òfin náà ó ní ẹ̀rí ìgbàgbọ́ tí màmá ń kó níwọ̀n ọmọ ènìyàn ìgbàgbọ́ máa ń kó níwọ̀n ọmọ ènìyàn gẹ́gẹ́ bí àbọ̀ tí máa ń kó ni wọ́n ti àwọn ọmọ àtàlà àyùbẹ́sẹ̀ láti mú ìmọ̀lẹ́ bí ìkóló ìkó àbíbi yẹn máa bẹ̀rẹ̀ wọn bá kó máa sọ ìgbàgbọ́ yíyọ̀ tuntun nínú ọkàn tàbá ń sinú ilé ẹbí wá ìbò oníjókòó ti wà gómìnà àwọn ẹbí sáájú lé ìgbàgbọ́ ti kí ó nínú ọkàn wọn nílẹ̀ ìgbàgbọ́ máa ń kó nínú ọkàn gẹ́gẹ́ àti ìsọ̀tàn ìsọ̀nà àdéhùn ìṣe wà lọ́wọ́ àti sọ̀tàn àti ìsọ̀tàn pé ìgbàgbọ́ máa ń kó nínú ọkàn pẹ̀lú kí ẹni tẹ́ ẹni wò sí ìkòkò gbàgbọ́rẹ̀ láyẹ̀ ẹ lọ wá wò lọ́ yóò lọ wá sí tàbílà nínú ẹsẹ̀ yóò di yọ lójú àgbèrò rí yọ lójú ìdí sẹ́ni ọmọ àwọn àkáàkiri kò ní sí àyàn lọ́dọ̀ rẹ̀ nínú ti jàǹbá bóyá nílẹ̀ tẹ́lẹ̀ wọn ká kó yóò wá jẹ tí wọ́n máa gbé lárugẹ látara kékeré látara pé ìgbàgbọ́ òdìgbò ní ọ̀nà rẹ̀ bákan ní pé ọkọ̀ táwọn sọ yìí wọn ọ̀nà lé pé ní àkọ́lù ní ìdílé ọlọ́wà nítorí pé máa ń yára yí yí yóò tó bá yọ máa lọ tó bá yọ kò ní padà báyìí ìyẹn ló fẹ́ kí ìlera wọn wọn ń kéde àkọ́lé tí ó wà tó ń kéde kọ́lé nítorí àkìtà pọ̀jù lè fi ìwọ̀sùn jáde nítorí pé ìmọ̀ ń dá ààyè èyí ẹ̀ máa wò ẹ̀ ti lọ sọ̀rọ̀ àbẹ̀yẹn ẹ̀ ti tó kéde jáde òun ló ti máa wọ́n tó wọ́n ti yẹn ó lè kó sáà dà kó ti báyìí yọ ọ́ sọ̀rọ̀ òkú lẹ́wọ̀n.

èyí ẹ̀já wò kíkọ́ ti bá tutù àbòtútù àtẹ̀sórí rẹ lẹ́sẹ̀tẹ́lẹ̀ tó ti kò yípo àti ìdíkò tó ti kò yẹ ọkọ mi ìyẹn yára ní òwú bẹ́ẹ̀ lọ. bákan náà inú àti ìdílé tí a bá wà fúláì lọ àwọn ọmọ àti ìta wà ó ní mo bá bẹ̀rẹ̀ fi gbogbo ọkọ máa ń gbé ara pátá láàrin ìkọ́ ọlọ́kọ̀ wa ọlọ́run fẹ́ẹ́ máa ń ọlọ́run tẹ̀ máa ń ti fẹ́ ìfàyẹ̀ṣà ó bá ṣe ìfúnni tó bá wù ló fẹ̀ ẹ̀ ẹ́ ti tẹ̀ pé kí a lè mú ìfẹ́rẹ́ tó kàn lè bá ti kí báyìí dá ló ti máa wù bẹ́ẹ̀ ẹ̀ ẹ̀ tẹ̀ pé òun tẹ̀ ó kò ìlànà tí kí a kú lájú tọ́lọ̀ bá ti di ọ̀kan rẹ̀ kó tí ọ̀nà yìí ìṣe tó tẹ̀ pé yóò kò ìlànà àbẹ̀rẹ̀ máa wọ́n àìmọye àwọn ènìyàn tí wọ́n ti kí òun sáájú tí wọ́n mú ìwúrọ̀ kúrú tí wọ́n ti kọ ìlànà àwọn àtẹ̀bọ̀ ṣùgbọ́n pàṣẹ ọlọ́run bá ti ọ̀tẹ̀ wọn tó yìí kọ́ ìsìn wọn padà kó ìlànà máa gbé o ìsìn wọn ló ti máa ṣe wọn rà ìsìn wọn gbọ́ ọ̀dẹ́ àná lọ tí wọ́n ti jẹ̀yìn ìgbé lákàrà rẹ̀ wọ́n ti bá lẹ̀ lọ́ọ́ pàṣẹ ọlọ́run bẹ́ẹ̀ ni jẹ nínú àwọn ẹ̀dá oníṣẹ́ àwọn ti jẹ́ nìkan tó ti ṣe àwọn ọlọ́run ọmọ wa dájú nígbà tí

ìdíkù ìbàdàn ó ní í ṣe pẹ̀lú ọkàn ó ní í ṣe pẹ̀lú ọkàn ọkàn ni ó máa darí ọmọ yẹn ìdí pẹ̀lú ọkàn rẹ̀ àwọn máa ṣe nígbà tó ọmọ tó wá darí ọkàn ẹlẹ́sọ̀ áìkì lórí tó máa tẹ̀lé ẹ̀ẹ́dìgẹ̀dì ló ti máa ṣe yóò ti máa dé fún ìjọ ìfọlọ́wọ́ ká ìyẹn ló sọ́wọ́n àwọn olóyè ìdí ń jẹ́ ara ilé ọkàn ilẹ̀ ìgbàgbọ́ ó máa ní àwọn àmì bá àbí máa ń dà orí fífi alábọ̀ fún ìgbàgbọ́ máa ń dẹ́kun ìgbàgbọ́ ti máa ń dẹ́kun bàbá bá ń lágbára ìgbàgbọ́ sì máa ń lẹ̀ yìí nǹkan tí olùgbàgbọ́ rẹ̀ wípé báwo sì gbàgbọ́ òun ò lè máa lẹ̀ yìí báwo sì máa lágbára sí báwo sì gbàgbọ́ òun ò lè ní lẹ̀ báwo sì gbàgbọ́ òun ò lè máa lókè báwo sì ò ní jẹ́ pé gbàgbọ́ òun yóò ti kí ó bò ó bí a lọ tó wá ṣe ní àbámọ̀ iwájú ọlọ́run ọba ọwọ́ àyè bàbá àkàkíyèsí àwọn ọ̀gá náà nínú àwọn ọ̀gá tá a máa rí náà nì yóò máa tọ́ka sí pé ìgbàgbọ́ wa ti ń bẹ̀rẹ̀. torí pé kí abá tó ń ṣàkíyèsí àwọn ọmọ ọ̀sùn ló mú ṣe ká máa tó fi ara wa ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kò sí ibi wà lánàá wọ́n wà ní kalọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n lónìí ò yẹn lọ ò wá fúra wọn. ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lọ́dọ̀ yìí pé yóò máa wọ ẹgbẹ́ inú fi ká sí lọ́dọ̀ náà ṣe àbá àwọn ọmọ wa nípò tá a dé ẹni tó dẹ́ pé ipò rẹ̀ lọ́dọ̀ náà ọ̀ ń jẹ́ wálẹ̀ yìí ń jẹ́ wálẹ̀ yìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kọ́ ó tún wá kọ́ ẹ̀ ní káàkó ó wá tó tó fún òun ká síwájú ọlọ́run èyí lè máa gbọ́dọ̀ àwọn èèyàn wọn a máa tó yẹn tó yẹ àgbáyé tí yóò máa wọ ẹgbẹ́ ní ìfẹ́kù yóò máa wọ ẹgbẹ́ yóò mọ̀ wá lò mú un tètè ta lọ́dọ̀ àwọn ènìyàn yẹn bẹ́ẹ̀ ló kú ta lọ́dọ̀ ọlọ́run tí ó dé bẹ́ẹ̀ ẹ̀rọ ìgbẹ́ ní ojú náà sí àwọn ìgbẹ́ ní sọ ó jẹ́ lẹ́sọ̀ àtàkà ìṣòro bá wà lẹ́sẹ̀rẹ̀ tó ní wáyé ní sáà lè jẹ́ àwọn àwọn tó ọlọ́run àwọn òṣèlú ẹgbẹ́ tó kéde bá nínú ni mùsùlùmí tó bá tún tẹ̀lé ẹ̀sìn ọgbọ́dọ̀ máa mọ̀ lẹ́nu sáká pé ìgbàgbọ́ òun ti wá lẹ̀ yìí torí kí àyè ilẹ̀ ìgbàgbọ́ alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ òkèlè máa fi wọ́n tó bá ti ẹ̀jẹ̀ ọba ti ti bá ara fún yẹn tó ti kí ọmọ ènìyàn kò náà ti máa ó ní ká ẹsìn ìgbàlá ìgbà ẹsìn wọn gba mọ bẹ́ẹ̀ ẹni tó ní sísè nígbà tí ẹsẹ ẹka tó wà mú ìgbà tó lórí kí ló bẹ̀rẹ̀ sí ìgbàgbọ́ ẹni wà lórí wọn náà ẹsẹ kó sá ẹkọ ilẹ̀ ẹsẹ wọn wà lórí ẹni tó ní jáde nígbà tí jáde kẹkọ wá pè ló gbà kó yàrá tí kì í òun gbà rò ṣùgbọ́n ìgbàgbọ́ ẹni tí yóò wọn ta kó yóò bá ti pé èèyàn kó bí wọ́n ẹ̀jẹ̀ wà á ti ra ta àwùrọ̀ àdáka àdúgbà tí ẹ̀jẹ̀ yẹn tó wá ti di bára kúkú yẹn tó ti di áádà fún yẹn tí yàn ọ̀kẹ́ ẹ̀ka fún ọ́ ìwé ẹ̀mí bẹ́ẹ̀ ó mọ̀ pé ìgbàgbọ́ aburú yóò máa kó nínú ọ̀sìn díẹ̀ díẹ̀ èèyàn wá ní ìrò kan bí aburú ni ọjọ́ ká wọlé apẹ̀lú rẹ̀ èèyàn jẹ́ dírẹ́fà ní ẹ̀kọ́ mọ́ ní orílẹ̀-èdè wa yìí wọ́n wá lẹ́yìn pé ó ń tẹ́ inú omi ọkọ̀ ó ti tẹ́ ní ojúmọ́ nígbà tó ẹ bá ọlọ́pàá wọ́n wọ́n da lọ́lẹ́ ọkọ̀ wò pé a ah, owó ríṣùwà ni ìfà búrẹ́dì ni búrẹ́dì ni ẹ̀sẹ̀ ni ó wọ́n fún wọn pẹ̀lú pé a. Ah, kò yẹ kí ní ìforíjì ẹ̀ṣẹ̀ níwájú ọlọ́run tó bá wá yá ń gbọ́ ìjà náà lọ tó bá yá kò ní kí ẹ̀rọ jẹ́ mọ́ nítorí pé ni yóò wá ó pé onígbà tí àwọn ọlọ́pàá bá gbé ní tí àwọn ọlọ́pàá wá dá èrò tí bọ̀ wá ẹ̀fọn àwọn tí wọ́n béèrè fún tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ni tí wọ́n lẹ́tọ̀ọ́ sí àbẹ́tọ̀ wọn ni kú òkú wọn sùn ní àbí kí ni jẹ́ wọ́n mẹ́. ṣùgbọ́n nítorí pé ẹ̀jẹ̀ yẹn ti di mára kú àwọn ayò ní ẹ̀jẹ̀ mọ́ bẹ́ẹ̀ sì ni àlẹ́ ẹ̀rọ ti ní àlẹ́ náà ti bá àti jíjẹ ìgbàgbọ́ ni ẹ̀rọ ẹ pé ọgbọ̀n lọ́dún padì tẹ́ nígbà tó lọ́wọ́ pilẹ̀ ipò pẹ̀lú ọlọ́run máa ń fa yìí tó ń fún já òdìsùn lọ́dọ̀ rẹ̀ lọ ó ti wo pé jẹ́ òun ni bẹ́ẹ̀ náà ẹni bẹ́ẹ̀ pé ń sáré sí òun náà kọ́ wọ pé à ọdún máa yìí ọmọ já wọ́n lọ́ bá bá rẹ̀ nígbà tí ó fi àkọ́ndíṣẹ́ ló tó wù délẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kò rí ti pé ọdún ọ̀dẹ́ kí ìyọ̀n máa kà á lọ ó kù ó pé jẹ́ kí ìyọ̀n máa kú bẹ́ẹ̀ ni ọdún bá wà á yóò fi à òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò wá ní kó tẹ̀ mọ́ tó ẹ̀ wá lù wá pọ̀ lórí ìlú. débi pé wọ́n wá yá kò ní sí àwọn ẹ̀jẹ̀ kò ní sí ṣe mọ́ ẹ̀jẹ̀ àwọn olóyìn. ẹ máa rí àwọn tẹ́lá òfin tí wọ́n ti dáyà tó ìdáyé wọ́n sì mú ọtí gbangba lónìí. òkú àwọn ọ̀dọ́ lébélébé lẹ́wọ̀n kò ní sí fún ẹwọ́ wọ́n kọ́ ti tó ájú gbangba nì. títí tó yẹ kí ọ̀sẹ̀ yìí ò ní túmọ̀ mọ́. ó ń tẹ̀lé ìtàn lọ́wọ́ àdìmọ̀sílẹ̀ ó ń bá ọlá àárẹ̀ ọtụtụ tí wọ́n mu ọlá àárẹ̀ ìdíje ń gbé ẹni tí rẹ̀ ẹni ẹni wà ẹ̀ tó kí ní tuntun ọ̀pá ẹni làálẹ̀ wọ́. tó wá sí lónìí àwọn ọ̀ká fún wọn kí ló fà ó ayé ọkùnrin máa bọ́ ayé nínú àwọn àmì èyí tí ń ṣe kí ni ìgbà àgbẹ̀dá ìgbọ́ ìgbẹ́lẹ́ gbogbo àdéhùn ọ̀gá ọ̀rẹ́ Islam ó ní àwọn ìjọ mi ọlọ́wọ́n tàbí kúrò fún ọ àti àwọn tó yẹ pé wọ́n ti sọ ẹ̀sẹ̀ tí wọ́n fi yọ̀ wọ́n ti sọ ẹ̀sẹ̀ tí a yọ̀ lẹ́bi pé ẹ̀sẹ̀ wọn wò sí ṣe mọ́ àdéhùn wa ní ẹ̀rí nínú àwọn òṣèlú tí máa ń jẹ́ kí ìwọ̀n sọ ẹ̀sẹ̀ dáyọ̀ òun ni pé nígbà yẹn ti aburú yòó ó ti ń tó ọ̀dà lóhùn ilẹ̀ wa ń gbọ́n

tó bá dáhùn lọ jẹ́ ó lè fẹ́ kó ní kóòtù òrùkàrẹ́ láyẹ̀ ìkòfẹ́ pọ̀ lòun ìfẹ́ dáhùn kò fẹ́ ti ìfẹ́ lòun dáhùn oríṣiríṣi àwọn fẹ́ ilé ni wọ́n máa fi wọ́n máa fi wọ̀ ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì nínú àmì tí ń túmọ̀ sí pé bàbá yẹn rẹ̀ òun ní aṣọ òun kọ́ sọ́ọ́ tẹ̀lé pálí ọ̀kùn sún lẹ́tọ̀ kí ni ọmọ àmọ̀dúrà pé ọkọ̀ òun gbé ẹ̀rí ló fi máa fún ẹ̀rí gbé ah, ọkọ̀ mi gbọ́ bẹ́ẹ̀ àti pé ọlọ́wọ́n bá ní kó bínú sí yẹn ni o àti yíyẹ ìdájọ́ ni o. wọ́n ní pé nígbàdàn ọ̀rọ̀ bá bínú káwọn yẹn wọ́n tó fi wòye wọ̀nyẹ pé tó mọ̀ pàtàkì pẹ̀lú wò ó wọ́n yíyẹ káyọ̀ ṣe dá ọ̀dọ̀ àwọn àtàkì òkú ti wà. ọlọ́run ní lẹ́yìn ìgbà yẹn ọkẹ́ àwọn yẹn lúwọ́ àbàrà kan bẹ́ olùdókòwò ọwọ́ tẹ̀lé òkúta ọlọ́run kàtà kọ́kẹ́ wọn tún lè dòkúta bẹ́ẹ̀ lọ ọlọ́run ní mo ti ń bẹ́ẹ̀ ìfẹ́ ní òkúta tí ó ń la ibi tó fi máa jẹ́ lára ìwádìí kú wọ́n lọ́wọ́ ọ̀gá. máa ní òbí lóòótọ́ ni tí omi máa jẹ́ lára pátá ọlọ́run bẹ́ẹ̀ wọ́n sápàtà sápàtà wọ́n ajá lè jẹ́. nígbà tí ọ̀sán mi wá di kíni tó wá di ó yẹ kí ó lè ní ọ̀kan bá lè kókó wọ́ tó bá rí ikú kú rẹpẹtẹ kò ní kẹ́kọ̀ọ́ jẹ bá kó wà nínú àwọn ẹni tó kí òkú kò ní ronú ẹni ẹja wo lónìí àwọn ìlú wa ti sàárẹ̀ kó tún á dára oṣù ibi sàárẹ̀ ni òkú wọn gbé wọn gbogbo ẹni tí súnmọ́ ọ̀kadà ló fà àtúkọ̀ ọtí ẹ̀ gbogbo ẹni tí súnmọ́ ẹ̀ wọ́n bàrà wà tuntun ẹ̀ dọ́kọ̀lẹ̀ rẹ̀ nígbà táwọn wá wà nípa tí òkú tó ti pé ìṣòro wù mí òkú lára pé ìdí òfin fún amọ́ ó túmọ̀ sí pé àbí kíkà tó wá tẹ̀lé náà. Ìyá ìdí jẹ́ ìṣàkọ́lọ́ yẹn ká ronú sí òbí nígbà tó lè yẹn kọjá láàrin ìgbàrẹ́ tó wọ́n lẹ́gbàá ti kọjá láàrin òkúta láfẹ́ ó lẹ́gbàá ti kọjá láàrin gbogbo láfẹ́. ó dàbí ìgbà tí ń kọjá láàrin ìyẹ̀fẹ̀ ẹni tí ń gbé ẹjọ́ ọmọ rẹ̀ tí òórùn fi ẹjọ́ ọmọ lòún fi fún ẹni tí ń gbé ẹjọ́ rẹ̀ òórùn fi ní ẹ wá wò tí kò nígbàgbọ́ ẹ wá wà ìgbàgbọ́ ti lẹ̀ tàbí kò ti sọnù yẹn yẹn bákan náà tí

tòmátò bá wọlé bá wa nínú àwọn tó kọ́ ìsìlámù tó ti ṣe ṣàlù tí wọ́n ń kírun á subhanallah ẹ pé ọmọ tí wọ́n ń yàn kọ́ nínú láàrin bíi two three years gbọ́dọ̀ tí o bá yẹ. mo wá wọ pé dẹ́kunlé lọ́wọ́ wá sí ibi ìsọ̀ láti inú ìsọ̀lẹ́ sọ jù mẹ́rin kí ló fi kọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn ọ̀gá yìí. mo wá wọ kírun yẹn tó lẹ́yìn pé lẹ́wọ̀n làwọn àwọn ọ̀gá tó bá ti nípa ní bọ́ọ̀lù bá dára ní ẹ̀mí onígbà lọ́wọ́ rárá. eléyìí tí wọ́n ti fẹ́ lọ́ àpò ìmọ̀ ìgbà tó yòó sílẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀mọ̀ orú kíkọ̀ wáyé máa á ṣe Nígbà tí ìsìlẹ̀ ìjọba ìjọba ti dojú yóò bẹ̀rẹ̀ sí báwo láti Èyí tó tẹ̀lé wá sí láyé dojú wọn lọ́pọ̀ wáyé. Ìgbàgbọ́ lọ́lẹ̀ ẹ̀ ẹ̀ tó bá bẹ̀rẹ̀ yẹn. Tọ́mọ ìbá lọ́lẹ̀ ẹgbẹ́ ọ̀gá wọ̀ wọ́n bá tó kí ẹ̀ torí pé sèyí láti wúni máa yà jẹ́ yìí. ó lè lọ́wọ́ sí ẹ̀ka ọmọbìnrin à ó ní kí ọmọbìnrin ti gbọ́dọ̀ mọ́ tó bẹ́ẹ̀ tí wọ́n tó wúni tí wọ́n kẹ̀kẹ́ àbúyá yìí. nípa ọlọ́run àbí ti mú. nígbà tí yẹn lọ ọdún ayé tó yàtọ̀ lọ́dọ̀ ti yín ojú yín títí ọlọ́run ló tún wáyà àbúyá kò sí tọ́ba ò ti jẹ ìgbàgbọ́ mi. sẹ́yìn bá tí o tó bá dúró láì gbogbo òfin yóò máa wò gbogbo tí wọ́n ìwọ tí o máa tí o náà fi yóò bẹ̀rẹ̀ lára ẹ̀kọ́ yìí ti bẹ́ẹ̀ ní oṣù tí ìṣẹ̀lẹ̀ ń bí. nítorí pé kí ìgbàgbọ́ yóò ta kò sì bẹ̀ yẹ́yẹ́. kí ló wá bẹ̀rẹ̀ pẹ́yẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ lónìí wọ́n ń kẹ́yìn náà pé ìmúra àti àkọ́ àjìlá wa yìí á ti bẹ́ẹ̀ nù wá kó o bí àti ọ̀hún ṣe kó o bí àti ọ̀hún ṣe rárá rárá wọ́n ti kẹ́yìn náà pé torí pé kí ìgbàgbọ́ tó bẹ̀ ni wọ́n ń tàbí kó má sí rárá. ọ̀pọ̀lọpọ̀ ló wá fúnra látara àdéhùn ní ìgbà títí wọ́n jìnà. oríṣi ẹni tí ìjọ ọba ti jìnà yóò tó fura pé á mọ̀ kí bá mo ní pé kò jẹ́ jẹ́ yóò wọ́n ara rẹ̀ ẹ wá lórí wá kọ́ ṣe àwàrà. Orí pé kí ni? bẹ yìí máa lọ àlá ẹsẹ̀ òkè àbọ̀ bẹ̀rẹ̀ lẹ́yìn ẹ̀kọ́ aṣọ́nàlá ìlà ìlà wà lẹ́wọ̀n aṣọ ìkàlà. ṣùgbọ́n ní ti àwọn ará mi yìí tẹ́ báwọn yẹn ṣe oríṣiríṣiríṣiríṣiríṣi lórí pépé ni wọn wá di ní wọn mọ títí wọn sọ pé pàṣípàlù àlà bí ètò tó la àtàwọn olùwàlẹ tí ò bá yẹ yé sí ti ẹ mọ ẹ wá di rẹ àwọn àwọn ọ̀fẹ́ fẹ́ lónìí àwọn ọmọ adé ti ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àwọn ọmọ ẹni ọmọ tí wọ́n fi àwọn ọmọ adé kẹ́kẹ́ ní ọdún tó ti dùn mẹ́sìn àwọn yẹn wá wò pé àwọn ọlọ́yẹ káwọn máa lọ bọ́ ọ̀rọ̀ ìtura wọn mọ̀ wọn tún bá tó wá ó máa ń bà wọ̀nyẹn nù. títí kí ọmọ mi máa ẹ̀kọ́ ọmọ ẹ̀ lọ ọgbọ́ lọ. ṣùgbọ́n òun wá bẹ̀rẹ̀ ká tó padà tàbí torí ìyá ọmọ ti fẹ́ fi ọwọ́ òsì yóò dúró lọ́wọ́ ọ̀tún báyìí. àìmọ̀ ń ṣe o ọwọ́ ọ̀tún máa wà lókè ọwọ́ òsì wà nísàlẹ̀ ọwọ́ òsì yóò wà nísàlẹ̀ ọwọ́ ọ̀tún wà lókè rẹ̀ ni bẹ́ẹ̀ wá lórí síríkì ìkírun wa ọ̀pọ̀lọpọ̀ náà yóò bá wá sí bẹ́ẹ̀ ni àyàlá máa ń wá sí kẹ́ kámọ̀ ẹ̀sìn lágbọ̀ ọyẹ́ nínú òṣìṣẹ́ àwùjọ ọyẹ́ lọ́rùn ìmọ̀ ní ilé títà tó wà lẹ̀ bẹ́ẹ̀ lẹ̀ wà lẹ̀ kàkà fún àtìsọ hàn òòjú nípa ìjọ ìfọlọ́ àmì ìjọ àwọn ìmọ̀ rẹ̀ tó bá ń tòlá ìdíkọ̀ ìwọ àwọn ọ̀rọ̀ mi tó tó bá dé sí ìjọba bẹ́ẹ̀ lọ ọ̀gá owó wọ́n kéde pé àdúgbò wípé òní ló ń pín ogójì ọdún tàbí ogójì ọdún tó jẹ́ pé ẹni tí ó pè wọ́n máa ń láti wọ́n ti yẹ tó jẹ́ ẹni tí pè wọ́n yọ ni wọ́n láti ní òní mọ ìgbàgbọ́ wa o àwọn àgbàdo náà ló gbàgbọ́ àwa wa báwo ló ti jẹ́ ti àwọn ìlú wà mọ́sálásí wọn ní fọ́ọ̀tì tiẹ̀ tó lẹ́sẹ̀ ní tó lọ́sẹ̀ wọ́n bá wọn mọ́sálásí mi. gbọ́dọ̀ ara wa ọ̀pọ̀lọpọ̀ tó wá ló fún ara fún àdàbọ̀ wá tó wà mọ́sálásí rẹ̀ lẹ́yìn ìgbà tó ń kí wọn fẹ́. a tún wá ní àwọn èyí jàmbá yìí. ó lẹ́sẹ̀ jàmbá yìí jàmbá yìí dọ̀tọ̀ náà ló wà máa rúùkú dáyà lẹ́bí jàmbá yìí àgbẹ̀ jàmbá ló ní mọ́sálásí. jàmbá wa kú kí ló fà á ilé ẹ̀gbà tó wá ní. bẹ́ẹ̀ sì ni tọ́lọ́ bá fi ròyìn àwọn òṣèré sí yẹn. àwọn òṣèré sí yẹn ọlọ́wọ́ bá fi kọ́ àlùkò sáárà lójú òye wọn kí àwọn táwọn pè ní òṣèré sí yẹn ọlọ́wọ́ nínú àwọn ẹni báyìí tí wọ́n wọ ìyá tó mi lọ sọ̀rọ̀ láti wọ́n kò kò náà rà. lọ́wọ́ láti ọ̀hún tó kọ́ wá lọ kí wọ́n pẹ̀lú báyìí àníṣe ọ̀gbọ́ àwọn àdùsẹ́lẹ̀ àti ìbáà bí kúrò pẹ̀lú tẹ́tẹ́ èyí ti bẹ́ẹ̀ bá pátá yìí bá mú wájú èyí wọ́n ti ẹ̀fọn ẹni wọ́n ní lọ́sùn wù sí lùdọ̀ sí apọ̀ nínú lọ òun kọ́ ló ní ọ̀tá ẹgbẹ́ mi níbi o èmi ní ìbọn bẹ́ẹ̀ ṣùgbọ́n bá ẹgbẹ́ kì í kẹ́kẹ́ inú ọ̀rọ̀ ayé ni ìta abẹ́kẹ́ ìwòsàn yìí ṣùgbọ́n táwọn wájú owó rẹ ni ó fẹ́ wọ́n máa dá ẹ̀jẹ̀ mi èmi ní bẹ́ẹ̀ ti wájú bẹ́ẹ̀ ti wájú wọ́n ti wá àti ní ìwà ọjọ́ kan aláṣọ kẹ́kọ̀ọ́ wa ọ̀rẹ́ ìwà ọjọ́ yìí kí wọ́n sọ̀rọ̀ ìwà ọjọ́ àti ní kéè ọkùnrin àlẹ́ yìí tí kò ní wà ẹ́ òun kò sára òun yẹn tí wọ́n fẹ́ sáré wọ́n o tí mo fẹ́ wà ní sáàbù wá sí yóò o yóò tètè lásìkò tí ó wà ní sáàbù wá sí orí pé orin kí ẹ bá tún wọ́n fẹ́ gbogbo yóò tètè dúró sí àmì ìdúrà bọ́lẹ̀ yìí ìgbàlá tó tọ̀rọ̀ òdìgbà wa kò tí tọ̀rọ̀ òdìgbà wọn lọ́dọ̀ wọ́n bá tẹ̀lé ẹ̀kọ́ ládàá òṣèlú ládàá wọn lọ. bákan náà òun náà ti pé nínú àwọn amíníbáwò ìmúbáwò ìmáì òun náà ti gbá èèyàn pẹpẹpẹ kí wọn má ti gbà láyé báwo ìmú ẹ̀ wọ́n yóò máa ń dínkù ọmọ ara ìyá rárá orí ká yẹn sọ̀rọ̀ lọ́wọ́ àdúrà ó ní ìdí olùdáwọ̀ ló rẹ̀ pé òun náà sọ̀rọ̀ gbogbo owó wọn fẹ́ rẹ̀ kẹ́kẹ́ ti ọba àwọn èèyàn lọ́wọ́ wọn lọ́wọ́ lọ́wọ́ torí kí àyè bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀wọ́ mi ti máa yìí ọmọ ènìyàn ṣe tí ọba adájẹ́ ọmọ ènìyàn ṣe tí ọba adájẹ́ wọn lọ bá ọ̀rọ̀ bàbá lọ́wọ́ bẹ́ẹ̀ kí ká fẹ́ gẹ̀gẹ̀ à àbúrò ìlú sùlámù ìlú sùlámù nínú wọn kò wọlé sí alẹ́ ìjẹ̀kẹ́ rárá kúrò àti ẹ̀ka ọ̀pẹ́ náà kèrè ilẹ̀ tó ń gbé gbọ́dọ̀ kèrè ilẹ̀ tó ń gbé ọgbọ́dọ̀ lórí pa lọ́wọ́ kèrè dá sí yẹn ìlú ìlú ṣe mo sàárà bákan náà òun náà ní pé kéèyàn máa lẹ níbi ìrẹsì ọlọ́run bá kọlọ́run kó bá jẹ́ ní tó fi níbi ìrẹsì ọlọ́run alẹ́ ló ti ara máa ti bá wọlé ìwọ̀n àná oríṣà ọlọ́run tó ra àwọn ẹ̀sìn ìyẹn tó wà láì fún ẹ lọ́wọ́ títà kọ́lìlà àti tẹ́lẹ̀ tí mo máa ní wọ́n lára yìí àti máa ṣẹlẹ̀ tí ọlọ́run máa ní wọ́n lára yìí ẹ wà wíyọ lónìí nílẹ̀ tọmọdọ́lù tẹmọ pé à ń fẹ́ síláwà ẹlòmíì tí wọ́n tẹ̀sùn náà nìyẹn kò ní sẹ́kọ̀ọ́ lọ́wọ́ mi ń ta mẹ́ o ìgbà tí mi ń ta mẹ́ o ẹsẹ̀ bá yìí ká mẹ́ o ìjọ kẹsàn yẹn tí wọ́n tún kí lóru yóò tún tẹ̀ kí láti tún ká mẹ́ ti sọ̀rọ̀ lọ. tí wọ́n ti tẹ́lẹ̀ tó fún ẹlẹ́sẹ̀ tó ká mi ẹ̀rọ tó tó kọ ní àkáàrù lẹ́gbẹ̀rún lẹ́gbẹ̀rún wàhálà dé. lọ́wọ́ bí a ṣé wò lè bá yẹ ká tó fi hàn máa mú ni. nígbà táwọn sọ wákàtí láyé lọ́wọ́ lọ́wọ́ láti ṣẹlẹ̀ lọ́wọ́ nínú ọ̀rọ̀ ẹ̀ṣọ́ làwọn ṣe ìpàdé ìbálẹ̀ ti sọ ẹnì kan wá ní à kí n kò jọ bọ́ọ̀lù rẹ̀ lúpẹ́ tí wò lè bá yẹ ká tó fi hàn máa mú ni ewu ìjọba yìí láyé náà láwọn ẹ̀rọ láti ẹ̀ka dà ọgọ́rùn-ún ló ti fi ọlọ́pẹ́ lò ṣùgbọ́n tó bá tó wọn bá yí ọtí kò ní fẹ́ tó bá tó wọn bá yí bíìmù kò ní fẹ́ tó bá tó fẹ́ gbàgbà ọtí lè kú kò ní fẹ́ ṣùgbọ́n fún wọn tó wọn láyé láyé náà wà láwọn ẹ̀rọ láti ẹ̀ka dà láwọn ìlú tó wọn làwọn ẹ̀rọ wọn àkùn ìṣẹ̀lẹ̀ kọ̀dí ọgọ́rùn-ún ló ti fi ọlọ́pẹ́ wọ́n ká lọ́ torí pé láyé bá mi sẹ́lẹ̀ kọ́ ọ́n bá wa nígbà tí mo sọ pé má ti ká ọ̀rọ̀ tẹ̀ ní tí ó máa sọ wa táwọn ohun tuntun rẹ̀ sọ ọ̀rọ̀ wa bákan náà nínú àwọn àmì tí wọ́n bá ti pé bá pé yẹn lẹ aṣọ́ọ̀tò wà ní kòkò kí olójú ọkọ̀ ó ti dà mú. aṣọ́ọ̀tò òun pé kọ́ máa jẹ́ kí lọ́kọ́rọ́ rẹ̀ lórí ilé oríṣiríṣi ní ọ̀gbọ́n wa nìkan ó ní iná fún ọṣọ́ ẹ̀kọ́ àkójọyàwó ẹ̀kọ́ àkójọpọ̀lọ̀ ó ní torí pé ìjọ pa àwọn tó dájú ní wọn wọn já wọn ó wá kó lè fà wọn bá wọn. inú àdéhùn ní sọ́mu nìkan yìí bàbá orí láyé sẹ́nu oṣù wọn ti máa ń ṣe kọ́lé àti abàdà àti ní ẹ̀yìn ẹ̀yìn wọ́n ti ìgbàgbọ́ ń bẹ fún kí àwọn ó ti tó ti jẹ ẹni tó gbọ́ ọ̀rọ̀ gbàgbọ́. ó túmọ̀ sí pé tí ó bá yẹ kó bá irú ìyẹn àrùn bá ní ìgbàgbọ́ ọ̀rẹ́ tàbí kó má ti rárá. ẹ̀dùn àwọn olóyún inú àwọn ìṣòro ti bẹ láwùjọ ni inú àwọn ìṣòro ti bẹ láwùjọ tó ń gbajúgbajà láwùjọ ni òun náà ni. wọ́n yẹ pé ojúṣe tó ọkọ̀ ti lọ́rọ̀ yẹn lẹ́ àti kọ́kọ́ mú ọ̀rọ̀ yẹn wá òmìnira dípò fún ọ̀wá àti fún ọ̀wá fún ìyá àti ìdá tó ṣòro. ẹ̀yà wò kò sí ti dàgbà yíyọ ní ọ̀rẹ́ rẹ̀ èmi ò yọ dàgbà tó bá ku ọ̀rẹ́ tó wọ̀ ẹ̀mí ọ̀rẹ́ àkọ́wà fún owó rẹ̀ ó lè wò pé ẹ̀já lọ sọ̀rọ̀ àdúgbò ẹ̀já jọra àdìgbò ẹ̀já mi bẹ́ẹ̀ntì gbàgbà lọ́wọ́ bá bàbá òun wọ̀ mí náà ní òun ẹ̀rọ yìí lọ́wọ́ pọ́pọ́tà lè yà àdá yóò padà sáyé pọ́pọ́tà ti dọ́gbọ́n nìyẹn sẹ́wọ̀n pé Yorùbá yẹn máa lọ ọlọ́run wá jọ fún ìkọ̀ ṣọ́ àlẹ́ sí tọ́wù láìka ó wèlé òkè tó. ẹni bá gbìyànjú lọ́wọ́ tó tó olókòwò rẹ̀ yẹn tó ìkọ̀ǹtò àwọn ni wọ́n jèrè. adékòtò òkè láti jèrè. torí pé ìjẹ́ ìjẹ́sílẹ̀ ìgbàgbọ́ yọ máa dà láàmú. ẹni tó wà á pọ̀ ju rẹ̀ yóò rí pé ìjẹ́ni ọ̀dáhùn bálẹ̀ òmùrùkù dá bálẹ̀ ọlọ́run àwọn ni wọ́n jèrè. inú ilé ọ̀pọ̀lọpọ̀ ti bẹ̀rẹ̀ lórí pé kí ni ìtẹ́lẹ́ lórí ẹ̀kọ́ máa di àwọn èyí títí bẹ́ẹ̀ fi àwọn ẹ̀ fẹ́ẹ́ ní àwọn ìjẹ̀ bẹ́ẹ̀ lágbára pọ̀ jù pọ́pọ́ lọ máa ń tó wù nílò pẹ̀lú ọmọ yẹn máa nà kọ́ lọ́wọ́ ara àwọn mẹ́rin ẹ̀sùn mọ́tọ́láṣí bá lọ ayé láti túwèé àwọn tí máa ń ti ìmú mọ́tọ́láṣí àwọn tí ò dé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ kí wọ́n ń tiraka wọ́n ń tiraka àwọn wọ́n máa ń wúlò sí òtún bá bá àti ìgbàgbọ́ ni ìgbà ìgbàgbọ́ tó ń pẹ́ wá ìgbàgbọ́ yẹn láti ṣe ló kí rẹ ẹ̀yin lẹ́ẹ̀ máa wá ní nígbà táwọn wá sí ní àwọn bàbá bàbá fún wọn ní nígbà táwọn bàbá fún wọn fún ní àwọn bàbá bàbá fún onígbà tí iná kù sọ aláwọ̀ náà lè hàlù èyí lẹ́lẹ́yìn ọlọ́run lórí lẹ́ à ń tẹ̀lé ọlọ́run wọn lórí ẹ̀yìn náà à ń tẹ̀lé ọlọ́run wọn lórí ẹ̀yìn náà tó bá tẹ̀lé ilé mi tó bá tẹ̀lé ọlọ́run wọn lórí ẹ̀yìn náà láti àmọ́ àmọ́ náà ẹnu mọ́ náà láti tọ́wọ́ wúlò ọlọ́run yẹn òwúrò ọlọ́run yẹn onígbà wà láti tẹ̀lé ọlọ́run láti tẹ̀lé látàyé ẹ̀rí ẹ̀lẹ́ láti tẹ̀lé làǹtọ̀ yẹn ẹ̀rọ tó ọlọ́run ẹ̀ onígbọ́nà twenty thousand naira nígbà tó ń sọ́dọ̀ àti tí wọ́n fẹ́ẹ́ sọ́dọ̀ ní twenty thousand yẹn lẹ. ẹ mọ̀ wá ní àwọn ọmọ wọn jẹ́ àwọn káàkiri tí wọ́n sábà tó ti bẹ̀rẹ̀ lọ́wọ́ ni. tí wọ́n lọ bá ìrọ̀ ní ọlẹ́ bí ẹ̀kọ́ra ọdún báyìí ẹ̀kọ́ra mo máa ń ní àwọn títí kí ló ń fún ọ ọlẹ́ bí ẹ̀kọ́ra ọdún ló ń fún ọ. èyí bá wà tó ti bẹ́ẹ̀ lọ. àbí tó bàbá ọdún yẹn pátápátá ni ẹlẹ́kọ̀ọ́ bí ìyá bá ní ìwọ̀nba tí ọ̀bá ní ìgbà wọn tẹ̀lé lórí bẹ̀rẹ̀ ẹni tó lọ́wọ́ ní àtúntò ti tẹ̀lé lálẹ́ lé tó bá ní ti bẹ́ẹ̀ lọ́wọ́ yóò ti ẹja fúnra wa dé ti àjà fún ọlọ́run fún wa pátápátá ọlọ́run ní rárá o ọlọ́run ní àwọn yẹn yẹn pípa àkọ́kọ́ ti yẹn yẹn ni bákan pé kí sọ ti ṣe dáadáa ó ti lẹ́nu rẹ̀ torí kí àwọn àwọn àlùsọ̀rọ̀ sọ́dá ó tún yàtọ̀ mọ́ni káàkiri àmọ́ ó náà ló ń fi àwọn ọ̀fẹ́ lórí nígbà tó bá yẹ kí títí kà dánú lé lórí kájájá kí ló sọ ní òun lórí wọn lọ fẹ́ kọ́ láti ẹ̀dá wọn lọ máa ń sọ ìjọba ń sọ lókè bẹ́ẹ̀ ni òun parí láti ẹ̀dá dáa kú wò ṣe lọ́sọ̀tò lónà ẹ̀wò lọ́sọ̀ tí àìgbà ju lónà ẹ̀wò ẹ̀dá kúrò ọlọ́ọ̀ba ọ̀rọ̀ náà ọba lélẹ́yìn o ọlọ́ọ̀ba tẹ̀lé الحمد لله وكفى والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه وكل من سلك مسلكه إلى يوم البعث أما بعد عباد الله فحروا الحق في دينكم وتمسكوا به ولا تميلوا يمينا ولا شمالا واعذروا من دعاة الله وبعاده سورة الإنسان يبحثون عن الأرائك وعرفة مراتي في هذه الآية غير بعيد واعلموا أن خير كلام كلام الله وخير الهدي علي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرجوكم الله عليكم أقول لك أن مخرج محمد صلى الله عليه وسلم ولا مبارك لكم كافي كريم أنا رأي الله نعمل كيف أقول دليل أقول سيوبا لا تقول لا تقول أجوا أجوا أجوا أجوا أجوا àrísí àmì nínú àwọn àmì títà tó ń tẹ̀lé àti sàlàyé fúnra wa ìgbọ́n tí owó wa ọ̀yẹ̀ bá ti yìí o torí pé tí yẹn bá àmì ọlọ́wọ́n bá ní. wá bọ̀rọ̀ náà ti ti lágbára tó bí ó máa fún ìgbàgbọ́ rẹ̀ lágbára ló ń tó tó rẹ̀. ni pé ká ọ̀wá tó ń sèkọ̀ ọ̀tàkùn sílẹ̀ oríṣi ń bẹ nínú ọ̀pọ̀lọpọ̀ wa pẹ̀lú bàbá wò pé á títí láti ní máa mutí láti ní máa ṣe máa ṣe báyìí ní tètè náà ẹ̀ ń dé mọ́ lónìí tọwọ́ àṣẹ ti tó ti tàn lọ èyí dàgbò èyí tó máa ń gbìyànjú láti bọ̀ lórí sí i orí tó máa gbọ́dọ̀ máa wá ipò tọ́ka lọ́dọ̀ ọlọ́run agbọ́dọ̀ máa wá ipò tọ́ka lọ́dọ̀ ọlọ́run ilé ti

ẹnití ó wà lá ẹnití ó pẹ́ sọ̀rọ̀ ọ̀gá bó ni o ẹnití ó ti wọ́n kọ́ ọlọ́wọ́ bá ni o richard kò kí àwọn ènìyàn tó dé kí ara kó ni wọ́n wọ́n kí àwọ̀ lẹ́yìn ẹ̀wọ̀ ní ẹ̀la wà yìí ẹ wá já sọ́ra òun náà ká tó á tó dùn dáàlì àwọn tó ń pè tó kọ́ àrùn bẹ̀rẹ̀ wọ́n ń pè tó kọ́ àrùn wọ́n máa pé ìṣòro rẹ àwọn ọ̀bọ̀ òtúlẹ̀ wọ́n ìrọ̀ ni wọ́n ń pa báyìí ìjọba àtúwò ẹni àgbèrè ni wọ́n wá sí o ẹni tí wọ́n pàdé ni wọ́n wá sí ṣùgbọ́n wọ́n máa wò ó pé wọ́n fẹ́ ṣe láǹbà ní tú ẹ̀dọ́kùn ọlọ́wọ́ bá ìfẹ́ nínú àwọn tó ti fún àrùn ojú ìfẹ́ nínú àwọn tó ti ẹ̀kọ́ tó ti fọ́jú kojú ìfẹ́ nínú àwọn tó ti àwọn ní sísè ó lé pé àwọn ẹni yìí àwòrán ẹ̀sìn ni wọ́n fi kojú àwòrán ẹ̀kọ́ wọn fẹ́ gbà nígbà tí wọ́n fi kojú ṣùgbọ́n wọ́n fẹ́ bàtìmọ̀ ìjẹ́ ẹlẹ́kọ̀ọ́ ìjà ń ọ̀pọ̀lọpọ̀ wọn sáà ń sáré wàràwàrà àwọn làwọn sábà kó sọ lọ́wọ́ tó wọ́n máa ń bẹ káàkiri wọ́n ń darẹ̀ mo gbọ́ pé wọ́n ẹ̀jẹ̀ níbí wọ́n náà fẹ́lẹ̀ ti dé ibẹ̀ o tó gbé ní ẹ̀fọ́ àti tó bá dọwọ́ alẹ́ báyìí wọ́n mú káwọn ọmọ àbọ̀ wá olóògùn làwọn náà ti lò àwọn mùsùlùmí wọ́n fẹ́ àwọn èèyàn fẹ́ra wọn àwọn wọ́n fẹ́ra wọn bẹ́ẹ̀ nìkan lọ fún kẹ́ wọ́n ní ẹ̀bá tẹ̀lé ọ̀rẹ́ yẹn ẹ̀sùn fún ẹ̀bá tẹ̀lé àbúrò wò ní mímọ́ ẹ̀wò ìjọba yìí. kẹrin tí wọ́n lo lókè yẹn tí èyí wọ́n tẹ̀lé jáde èyí náà jẹ́ jáde padà àtúnwò àtẹ́rẹ́ wọ́n tẹ́tẹ́rẹ́ nìyẹn ẹ̀wọ̀n oríṣiríṣi àbúrò. lónìí ọmọ nìyẹn ní kí ní tí lò sì mú ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n àwọn tó ń pọ̀ sí tìǹtì àwọn obìnrin o alọ́lẹ̀ bá tọ́ ọ́ sí igbó bẹ̀rẹ̀ láìpẹ́ yìí ní ẹ̀ka alábọ̀dúdú wọn ẹ̀ka alábọ̀dúdú wọn tó ti wà arábìnrin tó lẹ́kùn wọn àti ọkùnrin tí wọ́n ń bẹ̀rẹ̀ lórí ọ̀fẹ́ jésù nígbà ọ̀rá bẹ̀rẹ̀ ó lé pé wọ́n jọ sọ̀rọ̀ lórí facebook ni ọwọ́ àti lọ́nà wá sí igbó ọ̀rá ìgbà tó wá sí igbó ọ̀rá ọlọ́rẹ̀ wọn tó ó fún lóògùn bẹ́ẹ̀ kó ti ó fún lóògùn ní kúkúrú àbálà àbábọ̀ ó gé orí rẹ̀ ó ti di àwọn orí kékeré nínú ara rẹ̀ orí yẹn wọ́n ti kọ́ táwọ́dà láti lọ lójú ọwọ́ aláwọ̀ òkú sí wù ìpalù ìpalù àìní lòun wá wò pé òun bá ń dájò ẹni tí ní òun tọ̀ nípa pé ètò ọ̀rọ̀ ajé òun dẹnu wọlé ètò ọ̀rọ̀ ajé ìjẹ̀bọ́ wà lẹ́nu wẹ̀ láti lọ́wọ́ wá wá lórí ìgbà ní. ikú ọ̀ràn wa o kí ló wá bá pàdé bẹ́ẹ̀ ikú ni o eléyìí wá pọ̀ láwùjọ káàkiri lónìí ẹ dákun ẹni tí òun nípa rẹ̀ là òun ti tiẹ̀ kẹ́lẹ́gbàá tiẹ̀ lọ ọwọ́ kó ọ́ là ọ́ àwọn wọ́n ayé wọ́n wọ́n wọ́n lò wọ́n wọ́n ẹni tí wọ́n lò lónìí wọ́n wọ́n ẹni tí wọ́n kẹ́ láàbọ̀ ẹja sọ́ra oríṣiríṣi àwọn abúlé ìpìlẹ̀ káàkiri ìpìlẹ̀

ẹlòmíì ẹ máa fi lẹ́ni ọlọ́run wà lọ́yẹ̀ ẹni èso kan bẹ́rẹ̀ ni ẹni èso ni wọ́n ìtú wọn kọ́ bẹ̀rẹ̀ yẹn ọ̀dọ́ ojú wọn kọ́ bẹ̀rẹ̀ yẹn bí bàbá wọn kọ́ ara ni gbogbo àwùjọ káàkiri wọ́n bá wọn máa fẹ́ wọ́n báyẹ̀ tuntun ó lò ìyẹn wa pọ̀ ṣùgbọ́n àwọn ilé ní kéèyàn lórí owó tí wọ́n máa ṣe mú láti bílíọ̀nù fọ́tí bílíọ̀nù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wa kú ìpìlẹ̀ i tí ọ̀hún ló mọ̀ ọ́ fáwọn tẹ́ wọn lọ kó ụba bá tún ọ̀rọ̀ ayé tẹ́ àwọn tẹ́ wá ní wàhálà lónìí o. àwọn tẹ́ ń lọ ṣe aṣáájú ni pé wọ́n bá yín nígbà tí ọlọ́wọ́ bá fà sí ẹ oúnjẹ omi ó ti ọmọ fada rẹ ti yá kò wá sí ìtú ọ kò sí ìtú ọ lórí pé kí ni ẹ̀kọ́lẹ́ bá tún ọkọ rẹ ní ẹ̀dá nì ó ti má kẹ̀ntú má kẹ̀ntú ní pẹ́ẹ́tà eré yìí wọ́n á kọ́ káàkiri lónìí ó ti ọ̀pọ̀lọpọ̀ máa ṣeré ká o ó ti ọ̀pọ̀lọpọ̀ máa ṣeré ká wọ́n ti kú ọwọ́ kọ́lọ̀kọ́lọ̀ àwọn àbí abúlé bákan ní oko ọ̀gá sí àwọn tó bá nẹ́ẹ̀sì tí wọ́n pèsè bíjà àwọn ọmọ yàrá dáre àdáre àwọn ọ̀dùnmẹ̀ gbogbo àdáre ìlú pàlù ó pàlù ìlú lẹ́nu ọlọ́pàá ti ní àtijọ́ ọ̀la ọ̀la ọ̀la ọ̀gbọ̀n rẹ̀ àtẹnà sọ̀hánì wọn tààlà gbogbo akúrò àti ìrọ̀rùn làwọn mẹ́ o akúrò àti ìrọ̀rùn làwọn mẹ́ o dáadáa àti ìrọ̀rùn àti ìfowó mẹ́ rẹ̀ wọn làgbára wọn a bá wò á ìdúgbò wò kánbẹ́ńbẹ́ tí wọ́n ti ní àdìbàdì láti fi ọdún mélòó tó máa rí pé àwọn tí wọ́n ṣe tí wọ́n ṣe lọ́wọ́ kò tilẹ̀ wọ́n kò tilẹ̀ wọ́n wọ́n tó máa bọ́ọ̀dà wọn ni tó o torí pé látọ̀dú yẹn fún òun yìí yẹn tú ẹ̀dá gbogbo lọ́rọ̀ wa fún alágbára bíbọ̀ wò yóò ti yẹn tú náà fi lè bẹ̀rẹ̀ gbogbo alẹ́ nìyẹn bíbọ̀ wò yóò ti yẹn tú gbẹ̀sí wọ́n ti gbẹ lóòótọ́ ṣùgbọ́n kò sí ìdí máa ṣì àtàwọn òfin tó yẹ wàhálà ni wọ́n ní yẹn yóò rí fún wa nípa bí abẹ́ sára la ń bẹ̀ wọ́n ní láti gbogbo wọn balẹ̀ fún wa lágbára wọ́n wò yẹn afẹ́kú bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ afẹ́kú bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ àwọn tọ́lọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ wọ́n lè ṣeré náà nìyẹn tọ́ba wa fẹ́ pé ọ̀rọ̀ wa bá débi ìjọba tó bá lè ṣe yẹn ju wọ́n sáré báwọn ó ṣe yẹn ju ṣùgbọ́n wà ní wọn lágbára wọn yóò tirẹ̀ wọ́n ṣùgbọ́n bá dé ìdílé ìdílé ìdílé ọkọ alẹ́ mi tí àwọn ọ̀rẹ́jọ náà wà lóko tá a bá lè ṣe lórí ìdílé òṣèlú fi máa ó fi máa ní four thousand naira three thousand naira bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan sí iná tó gbígbé ló lè jù lẹ́yìn mọ́tò wọ́n ti fi lòun tí wọ́n ti ṣe yẹn ọlọ́run bá àlejò lágbọ́n rẹ̀ wá lọ́wọ́ ọ̀là àbáwọ̀ lọ́wọ́ lọ́wọ́ níbi la rí àbí gbà ní ọrí wa àbí lọ́ba rí àwọn àti láàyè lọ́tẹ̀ náà mo mo lára ti bẹ̀ àtàwọn míì náà nínú àwọn ọmọdé elétò bẹ̀ tó láti ṣe kíni láti ṣe ìrànlọ́wọ́ sí ọlọ́wọ́ wa yìí ọlọ́wọ́ adọ́kọ́lọ́kọ́ náà nìkan ọ̀nà alọ́ ọ̀nà àpárá ọlọ́run náà gbó rẹ̀ àbí náà sọ hàn ti jẹ́ àpárá tí ó kéré tó o àpárá tí ó kéré tó sọ̀rọ̀ làwọn bẹ́ẹ̀ o àbí náà sọ hàn wọ̀ sàhálà ó ti ọlọ́dún àti ayọ̀ ọlọ́dún àti ayọ̀ wọn náà fara wọn náà kó rẹ̀ wọ́n bá ní àti ẹni tí a fẹ́ ta wọn ní àtúrọ̀ ní àtúrọ̀ ní àwọn ọmọ ọmọ náà ربنا وانصرنا على القوم الكافرين اللهم انا نعوذ بك من جهل البلاء وترك الشقاء وسوء القضاء وشماتة الاعداء اللهم حاسنا وتنزل الامور كلها واعطنا من الدنيا وعذاب الاخره اللهم انت من كان بدعائك ووالد باجابتك وقضى لك ما مرت لنا واعطنا كما ورد لنا والكرام انك لا تخلف من هذا وصلى الله وسلم على سيدنا محمد اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت أحسن كنا ما أقول